ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين مَا أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم فذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أدوك فون الله وبا akí ọlọ́run ayin ọlọ́run afogo fún ọlọ́run afẹ̀yìn fún ọlọ́run ọba tó ṣẹ́ mi wá kù títí fi di àkókò yìí fi di ọjọ́ ìní ọba náà la dúpẹ́ fún àwa tọrọ kẹ́gẹ́ fún anabi wa Muhammad ọlọ́run bá wa ṣèké àtìgẹ̀ fún anabi wa Muhammad àti gbogbo àwọn aráalé anabi Muhammad àti gbogbo sahaba nabi wa muhammad ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yọ́nú sábọ̀ wọn a tọrọ fún bàbá wa lọ́mọ́lẹ́ gbàgbé bàbá wa alhaji sefu saka àríkọ́ṣe ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yọ́nú sábọ̀ wọn ṣe sàárè wọn ní abàtà náà tò wọ́n pọ̀ máwọn ẹni re atọrọ fún bàbá wa olùrè wa olùtọ́ wa alọ́mọ́lẹ̀ gbàgbé bàbá rere àfáàre bàbá wa ṣètò sáni ọlọ́mọba wa kẹ́wọn gẹ̀ wọ́n yọ́n sàbọ̀ wọn àti gbogbo àwọn àfáà tí agbèrè ọwọ́ wọn dèèyàn láyé ní dúdú àti ní funfun ọlọ́run àwọn tí ń bẹ lẹ́yìn tí wọ́n ti kọjá sálì kìámà bá wa kẹ́ wọn àwọn tó kù láyé jẹ́ ó dáa fún wọn atọrọ fún àwọn ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe fún bàbá wa alhaji sefu saka tí wọ́n gbé iléeṣẹ́ Sunna TV yìí kalẹ̀ láti pé kí wọ́n fi máa jíṣẹ́ ọlọ́run fún gbogbo mùsùlùmí lórí ilẹ̀ àgbáyé nínú èdè káàárọ̀ àjíire ti yorùbá ọlọ́run má yín jẹ́ ọlọ́run ṣàlékún dáadáa fún yín gbogbo ibi tó re yín dé má jẹ́ ó tán síbi ọlọ́run ọlá títóbi ọlọ́run mo wá gbàbẹ̀ tọrọ fún olótù wa nínú iléeṣẹ́ Sunna TV Dr. Abdulrahim tọ́já sí wípé àwọn ni wọ́n ń darí ètò yìí ọlọ́run ọlá yín ibi tó dé má jẹ́ ó takú síbẹ̀ nínú mọ̀ nínú àlàáfíà nínú àgbéga ọlọ́run márẹ̀yìn lẹ̀ mo wá gbàbẹ̀ tọrọ fún gbogbo àwọn àfáà tá a wá ń jíṣẹ́ ọlọ́run níbí ọlọ́run má padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run má kọlù wá láyà ọlọ́run kó gbà fún wa lẹ́sìn ọlá títóbi ọlọ́run ọlá la ilaha illallah mo tọrọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ gbélé iṣẹ́ náà dání tí à ń bá yín bí tí ètò náà fi ń tò tí fi ń gba ṣíṣe ọkùnrin yín obìnrin yín ọlọ́run dákun oore yín jẹ́ ó pọ̀ sí i bákan náà mo wá tọrọ fún gbogbo ẹ̀yin olólùtẹ́tígbọ́ wa ní gbogbo orí ilẹ̀ ayé ní gbogbo àyè tẹ́ ẹ wà tẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọlọ́run àti tànẹ́bí wa Muhammad ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run yóò máa bá yín gbé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ wá ń gbọ́ lẹ́nu wa ló ṣe yín láǹfààní níhìn ayé yóò ṣe yín láǹfààní ní gbangba alikiyama àti nusare àtàwa náà tá ń sọ ọ̀làlá haúlà wàlà kúwàtà ìlà àlìyìlà azim naam ìpàdé wa ní òní ẹ̀yin ọmọ ìyá mi mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìjókòó ìgbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tí a mú wá sétí gbọ́ ara wa lónìí tí a jọ gbé yẹ̀wò nínú alukur'an àti inú ọ̀rọ̀ ànábì muhammed sallallahu alayhi wa sallam àkọlé ẹ̀ ní al-iman wal atharuhuma fi hayati lifard walimujtama al'imanu wal'ilmu atharuhuma fi hayati lifard walimujtama àkọlé tá a mú wá sétí gbọ́ ara wa lónìí ni ìnígbàgbọ́ àti ìmọ̀ ìnígbàgbọ́ àti ìnímọ̀ erípa tí àwọn méjèèjì máa ń là sínú ìgbésí ayé ènìyàn lóhun nìkan àbí nínú àwùjọ tí ìgbàgbọ́ òdodo ìmọ̀ ọlọ́run bá ń bẹ àti ìmọ̀ tó péye tó yarantí tó ṣàǹfààní bá ń bẹ erípa wo ni nígbàgbọ́ àtìmọ́ máa ń là sínú ìgbésí ayé onígbàgbọ́ àtònímímọ̀ àbí sínú ìgbésí ayé àwùjọ tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n sì ní ìmọ̀ nípa ọlọ́run ọba àti nípa ohun tọ́lọ́run ọba fẹ́ àkọlé tí a mú wá sí ti gbọ́ ara wa lónìí nìyẹn ká tó máa wá lọ lábẹ́ àkọlé yìí a sọ̀rọ̀ lórí àwọn nǹkan márùn tí ó wà lábẹ́ àkọlé yìí alákọ̀ọ́kọ́ nínú tá a sọ̀rọ̀ lórí ẹ̀ ni wípé alìílímù yáhdi ìlàlì ìmán ìmọ̀ ní máa ń fọ̀nà mọ́ni lọ síbi ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a tún sọ̀rọ̀ lé lábẹ́ àkọlé yìí da'watul Qur'anil Karim ilal ilmi wal ma'rifa alukur'an tí ọlọ́run sọ̀kalẹ̀ fún ànábì wa ó pèpè lọ síbi mímọ̀ àti dídá ọlọ́run ọba mọ̀ ní àmọ̀dájú. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lábẹ́ àkọlé yìí atharu li ilimi fi ziyadati li imani erípa tí ìmọ̀ máa ń là sí onímọ̀ lára tí máa ń fi ń lé ìgbàgbọ́ ẹ̀kún tí ó fi sọ ọ́ dẹni tí ìgbàgbọ́ ọ máa ga sí i ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí lábẹ́ àkọlé yìí bili imanu wàlì ilim tasudul umma watantasir ìnígbàgbọ́ pẹ̀lú umma òun ni ìjọ yòówù tó lè wà láyé ló lè fi lè máa jẹ́ ní iwájú òun ni ó sì tún lè máa fi jẹ́ olùṣẹ́gun lórí gbogbo ìṣòro ayé láìsí imani láìsí sígbàgbọ́ ìjọ kan ò lè jẹ́jọ tí ó yanrantí bẹ́ẹ̀ sì ni ìjọ kan ò sì lè jẹ́jọ tí ó ṣẹ́gun ìgbàgbọ́ pẹ̀lú ìmọ̀ òun là ń fi ń ṣẹ́gun láyé ẹlẹ́karùn nínú kata fẹ́ treat bákan náà ni àlè ìlímú wàlè ìmánú sẹ̀bílù sàádà ti fi dúníyà wàlè àkhírà ìmọ̀ àti ìmánì òun lójú ọ̀nà téèyàn máa ń gbà ṣoríire láyé àti ní àlìkìyàmọ̀ ìdán ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin tí ẹ̀ ń bẹ ní etígbọ̀ wa ẹ̀yà mi ní etí inú yín àti tòde gbogbo àwọn àkọlé tí mo wá kà kalẹ̀ yìí kájọ wa máa jọ gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run àti tànábì wa Muhammad kọ́lọ́run wá jẹ́ ó ṣe èmi tí mo fẹ́ sọ àtẹ̀yìn náà tẹ́ ẹ fẹ́ gbọ́ mi kọ́lọ́run jọjọ ṣe gbogbo wa láǹfààní. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam innali ilima ya akuzu bi aidil hayaro wa sukaro ila rabbil baraya ẹ̀rí ìmọ̀ yìí a máa mú ọwọ́ ẹni tí ń bẹ nínú ìdà ìkó àti ẹni tí ń bẹ nínú òǹrira ìyẹn ni pé ẹni tí ń bẹ láyé tí ò mọ ibi tí ó tọ̀ láyé tí ò mọ ibi tí ó dúró sí tí ò mọ ohun tí ń ṣe láyé ìmọ̀ tí ò mọ irú ayé tó wà nínú ẹ̀ tí ò sì mara ẹ̀ nínú ẹ̀ ìmọ̀ ni máa ń mú ọwọ́ ọrú àwọn ẹni bẹ́ẹ̀ lọ mọ ọlọ́run ọba ọba wo ni ọba tó dá gbogbo ayé àti gbogbo ohun tí ń bẹ láyé jalla jalaluhu ìdí nìyí tí ọlọ́run ọba fi sọ fún wa nínú alukuraani àwọn àyà oríṣiríṣi tó pè wá lọ síbi pé ìmọ̀ ni ká fi ìmọ̀ la lè fi mọ ọlọ́run ìmọ̀ láàní láàfin mọ ọlọ́run ìmọ̀ láàní láàfin mayé lọ́lọ́run fi pè wá sínú alukuraani lọ nínú àwọn aya alukuraani lóníranran tọ́lọ́run fi pè wá lọ síbi pé ká lọ wá mímọ̀ nípa ìmọ̀ ọlọ́run láyé tá a bá lọ nú suratu Qaf èmi àti yín láti àyà kẹfà lọ dé àyà kọkànlá gbogbo àwọn tọ́lọ́wọ́n bá pè wá lọ díẹ̀ ń bẹ̀ tó kà fún wa ń bẹ̀ láti pé ká lè máa fi ṣe láti pé ká lè máa fi sọ ìmánì wa di àkọ́tun ká lè fi dá ọlọ́run ọba mọ̀ ni ọlọ́run ọba ń sọ fún èmi àti yín nínú suratul Qaf aya suratul Qaf aya kẹfà títí lọ dé kọkànlá a'udhu billahi mina shaitani rajimi bisimilahi rahmani rahim afalam yanzuru ila samai fawqahum kayfa banaynaha ọlọ́run ní ìrẹ́ ànábì máa bá ń sọ fún àwọn ẹni tí wọn ò ronú sí ọ̀rọ̀ èmi ọlọ́run wípé kí wọ́n bójú wo kí wọ́n bòye sí sámà èmi ọlọ́run ọba tí mo mọ lé yín lórí bẹ́mi ọlọ́run ọba ṣe mọ sámà tí ò ní òpó kankan nínú bí mo ṣe mọ tí kò sì ní àlàfo kankan wàzàyà náà ha wàmà laha min furuj tẹ́mi ọlọ́run ọba wa fi àwọn ìràwọ̀ oòrùn òṣùpá oníranran ìràwọ̀ èmi ọlọ́run ọba mo fi ṣe ọ̀ṣọ́ fún sámà tó fi ń dùn ún wò tí kò sì sí àlàfo kankan bẹ̀ kò sì fọ́ kò tẹ̀ kò wọ́ ẹ wo ẹ ronú ẹ ronú ẹ̀yin tí ẹ bá ní làákàyè tí làákà yìnyín bá jẹrantí ẹ ronú sí sánmà ẹ wò ó bó ṣe rí pẹ̀lú gbogbo ohun tẹ́mi ọlọ́run ọba ṣe síbẹ̀ ẹ wò ó kẹ́ ẹ fi ronú sí ìmọ̀ wípé ìmọ̀ tẹ́mi ọlọ́run bá fi ṣiṣẹ́ yìí tẹ́ ẹ bá ronú sí sánmà ẹ tó padà wọlẹ̀ wàlà àrùdọ̀ màdàdínáhà ọlọ́run ní ẹ tó wọlẹ̀ tẹ́ ẹ rìn lórí ẹ̀ tí mo tẹ́ ẹ fún yín tó ṣe é rìn lórí ẹ̀ tẹ́ ẹ ń ṣe gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ń wà alqaina fiha rawasiya èmi ọlọ́run ọba mo wá mú àwọn òkè ńláńlá mo fi mú ilẹ̀ dúró tílẹ̀ ò máa mì tí ò sì máa wọ́ tí ò sì máa jìmọ̀ yín lẹ́sẹ̀ lẹ́yìn náà kò jẹ́ yẹn nìkan mo ṣe nínú ilẹ̀ náà bákan náà wà á ń bá tì fi ha mi kò lè zá o jimbahi mo tún wá mú irúgbìn tó rẹwà tó dáa mo tún mú un jáde fún yín nínú ilẹ̀ náà tàbúsírọ́tà ń wá zikirọ́ lè kò lè abúdé mu ní ọlọ́run ní gbogbo ẹrú tí ó bá jẹ́ ẹrú tó ṣiṣẹ́ rí sọ́dọ̀ èmi ọlọ́run tó mọ ọlọ́run ọba dáadáa yóò máa tara àwọn nǹkan yìí fi ríran yóò ní ojú inú tí ó fi máa ríran mọ ọlọ́run ọba wípé a ah, ìmọ̀ èèyàn máa ń a gbọ́dọ̀ wá ìmọ̀ láti fi mọ ọlọ́run ọba ni ọlọ́run ní kì í ṣe yẹn nìkan ni mo ṣe fúnlẹ̀ láàrin ilẹ̀ àti sámà èmi ọlọ́run ọba wà nazalina mina sama ìmọ̀ amubaraka láàrin ilẹ̀ sí sámà mo tún máa ń sọ omi kalẹ̀ ní omi omi ìyè omi alálùbáríkà mo tún máa ń sọ kalẹ̀ sórí ilẹ̀ tí n bá sọ omi nìkalẹ̀ kí ni mo fi ń ṣe é فأنبتنا به جنات وحب الحصيد mo máa wá ń fi omi tí mo rọ̀ sórí ilẹ̀ nì fi yọ àwọn irúgbìn èyí tẹ̀yìn náà fọwọ́ ara yín gbìn àbó mi tẹ́ ẹ̀ tí ẹ gbìn ìnìkílẹ̀ mu jáde fún yín léyìí tó já sí pé ẹ máa wá ka ẹ máa kó èrè oko nì tẹ́ máa fi ṣẹ̀mí tẹ́ sì máa fi gbádùn lọ wanahla basikọti laha tọ́lẹ̀hún nadid bákan náà ni mo tún ní kí àwọn nǹkan tí mo gbé jáde lórí ilẹ̀ yìí kó máa dùn gẹ́gẹ́ bí oyin kó máa dùn lọ kẹ́ ẹ máa jẹ kó sì máa dáa fún yín kó máa ṣe yín láǹfààní rizikọ lili ibadi kó máa jẹ́ ìjẹ ìmu ìṣẹ̀mí ilé ayé fún gbogbo ẹrú mi tí mo dá pátá wà áhíyá iná bíi bálídàtà máyìí ta omi yìí kan náà tí mo bá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé mo tún máa fi ń jí gbogbo ilẹ̀ tó ti kú àtàwọn ìlú tó ti kú tí wọn ò yè má. ọlọ́run ní èmi ọlọ́run tí mo ṣe báyìí kadhalika al-khuruj ọlọ́run ní bí mo ṣe ń ṣe yìí fẹ́yìn tẹ́ ẹ nílàka ìtẹ́ ronú jinlẹ̀ tí ẹ sì ní ìmọ̀ tí ọpọlọ yín ń ṣiṣẹ́ dáadáa tẹ́ ń ronú ṣiṣẹ́ èmi ọlọ́run ọba láyé bẹ́ẹ̀ ṣe ronú gbà ṣíṣẹ́ mi ọlọ́run tẹ́ fi dá mi ọlọ́run ọba mọ̀ òun ni mò ń ṣàlàyé fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ronú sí i bẹ́ẹ̀ ẹ lọ́ àmọ̀ dájú wípé kadhalika al-khuruj bẹ́ẹ̀ lèmi ọlọ́run ọba ó padà jí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kú láyé nígbà tí ọba yé èmi ọlọ́run ọba láti dá yín padà sálẹ̀ kìyàmọ̀ pé kẹfì àgbẹ̀sán ṣe yín tọ́ tẹ́ ẹ bá wo àyà yìí tá a kà ọlọ́run ń pè wá lọ síbi ìmọ̀ wípé ká wá ìmọ̀ nípa gbogbo ohun tí ń bẹ láyé làfọ́ ọ̀jọ̀gbọ́n fi sọ wípé ìdálímárìhù kánátìláhù fíkìràtún fàfi kúlì ṣe ńláhù ìbúratún ó ní bọ́mọ ènìyàn bá ní làákàyè tó yanrantí tó pé dáadáa gbogbo nǹkan tí bá ń fojú rí àbí tí bá ń fetí gbọ́ lọ́gbọ́dọ̀ máa gbé e yẹ̀wò ni wọ́n máa gbé fún làákàyè ni wọ́n máa tu ni wọ́n máa wá tùmọ̀ e nípa ẹ̀ èèyàn lọ bẹ́ẹ̀ ẹja bọ́ síbi abala alukura'an alukura'an ń pè wá lọ síbi pé ká nímọ̀ ká sì da ọlọ́run ọba mọ̀ ẹ rí pípé wá alukura'an lọ síbi ká wá ìmọ̀ ká sì da ọlọ́run ọba mọ̀ á mú látara ọ̀rọ̀ ọlọ́run nígbàtí ọlọ́run fẹ́ gbé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tọ́lọ́run fẹ́ gbé ìdìde lójíṣẹ́ pé kó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ àkọ́kọ́ ohun tọ́lọ́run bá pa á láṣẹ pé kó ṣe ìmọ̀ lọ́lọ́run ni kó bẹ̀rẹ̀ sí wa òun ni suratul alaq tọ́lọ́run bá ń sọ fún ànábì muhammed bẹ̀ pé ikra ǹjọ́ tí malaika jibril lọ́dọ̀ ànábì wa muhammed tó ní ikra bismi rabbika ladhi khalaqa ìrẹ́ anabi ọ̀yà bẹ̀rẹ̀ sí máa kéwú anabi ní òun ò mọ kéwú ó ní bẹ̀rẹ̀ sí máa ké pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó dá ọ tó dá gbogbo ẹ̀dá ayé tó dá gbogbo ohun tí ń bẹ láyé fi orúkọ ọlọ́run ọba náà fi bẹ̀rẹ̀ kíkéwú kò sì bẹ̀rẹ̀ sí kéwú. khalaqal insana min alaq ọba tó dá ẹ̀dá kó látara ẹ̀jẹ̀ dídì ikra wa rabbukal akram máa kéwù máa lọ nú ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí máa kéwù lọ má dàdúró máa ké lọ wa rabbukal akram ọba tó ní àpọ́nlé tó jọ̀hún lọ́ba àpọ́nlé yóò wọ ẹlẹ́wọ̀ àpọ́nlé pẹ̀lú kéwù tó ń ké kò ní yẹpẹrẹ rẹ Allahu akbar alladhi allama bil qalami alladhi allama bil qalami ọba tó ṣe pé òun ní fi ìmọ̀ bá a ti fi gègé kọ nǹkan kalẹ̀ fi mọ ẹ̀dá ọba tó ṣe pé òun ní fi ìmọ̀ bá a ti fi gègé kọ nǹkan fi mọ ẹ̀dá ọmọ ìyá mi lọ́kàn kan bẹ̀ yẹn jẹ́ ká yán bẹ̀ dáadáa o má ṣe kúránì tú o má ṣe kúránì tu kọ́ wa ní ọba tó fi mọ̀mọ́ gègé ohun tá lùkúránì sọkọ́ nìyẹn o alámọ̀ bìlìkọ́lámì ni kúránì wí tó o bá wo gbólóhùn alama tó wà mẹ́ kì í ṣe alìmọ̀ alámọ̀ ni wọ́n ti gbé egun ra wọn aráàfin àárín yẹn ti gba ṣẹ́dà ìgbà tó sì ti gba ṣẹ́dà ó ti bọ́ síbi pé ó kọ nìyẹn kò í ṣe pó mọ̀mọ́ alamabil kọ́lámi ọba tí ń fi ìmọ̀ bá a ti fi gègé kọ ìwé fi mọ ẹ̀dá ìtumọ̀ ẹ̀ nìyẹn máa wá fi orúkọ ọba yìí fi bẹ̀rẹ̀ sí kéwú lọ ò ní jẹ́ ni ẹ̀tẹ́ láyéláyé alamali insana malamu yalamu ohun tí ẹ̀dá ò mọ̀ tí ò sínú ọkàn ẹ̀dá ọba tí máa fi ìmọ̀ ẹ̀ sínú ẹ̀mí ẹ̀dá fi orúkọ ọba náà kọ bẹ̀rẹ̀ sí fi máa kéwu allahu akbar ẹ wo àyà yìí tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nú alukur'ani fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìdí kí ló pè wá lọ ìdí ìmọ̀ ni ẹ̀rí tẹ́ bá wá wo àyà yìí dáadáa ẹ rí wípé ìmọ̀ lọ́lọ́run ti síwájú ọ̀rọ̀ lẹ́yìn náà lọ́lọ́run tún wá ṣẹ̀ṣẹ̀ wá mú iṣẹ́ ṣíṣe wá lẹ́yìn ọ̀rọ̀ nítorí pé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta lọ́wọ́ àwọn ajú wa báyìí àkọ́kọ́ náà ni ìmọ̀ lèèyàn kọ́kọ́ wá ná kéèyàn tó dẹni tí ó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà téèyàn bá wá ìmọ̀ tán èèyàn máa mọ ọ̀rọ̀ sọ ìmọ̀ lọ́ọ́ máa wá fi mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn tó bá wá ń fi mọ̀ sọ̀rọ̀ lọ́ọ́ máa wá fi ìmọ̀ fi ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ bọ́lọ́hún ṣe tó fún wa nìyẹn béèyàn béèyàn bá ń rìn bọ́lọ́hún ṣe tó fún wa nínú alukurani yìí òun lolú ó fi rin àárín yọrí ni ó sì fi ṣàṣeyọrí láyé àtàlùkìyàmà béèyàn bá wá dérí ẹ̀kọ́dọ̀ tó bá dàrú kò lè ṣàṣeyọrí. ẹ tún lọ nú sóràtú Muhammad aya kọkàndínlógún kẹgbọ́ àgbọ́yé àlàyé ní tí mo ṣe yìí dáadáa mbẹ́ ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ wípé fa'lam annahu la ilaha illallah wastagfir li dhanbika walilmu'minina walilmu'minat wallahu ya'lamu mutaqallabakum wa maswaakum. àyà yìí tẹ́ bá òun ní ṣe àlàyé ọ̀rọ̀ tí mo sọ fún wa síwájú. Si òun ní ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí ọlọ́run ọba àkọ́kọ́ gbé síwájú òun ní mímọ̀ ó ní fa'alamu annahu la ilaha illallah lọ́ọ́ mọ̀ wípé ọlọ́run ọba ọ̀kan aṣọ ni kò pé méjì òun ló dáyé òun ló dá gbogbo ohun tí ń bẹ láyé òun ló ní á wá bẹ òun náà ní ó mú wa kó ń bẹ àti wá níbòmíì tá a lọ fàbọ̀ sí àdó ẹ̀ ni á sì gbẹ̀sẹ̀ gbogbo ohun tá a bá ṣe láyé lẹ́yìn náà wọ́stagfirili dambika ọwá kan ọ̀rọ̀ lẹ́yìn ìmọ̀tán ọwá kan ọ̀rọ̀ kí lọ̀rọ̀ stagfirili dambika máa tọrọ àforíjì níbi àṣìṣe rẹ máa tọrọ àforíjì níbi ohun tó ṣe tó kù káàtó níbi ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ máa jẹ́ kọjẹ́ tirẹ̀ nìkan wálílímùmí nínà wálímùmí náàtì àti gbogbo àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ lọ́kùnrin àti lóbìnrin wàlláhu ya'lam mutakọ̀lẹ́bàkùn wà màsíwáàkùn ó ní ọlọ́wàkàn ìkẹta nísì wípé tó gbogbo lílọ bíbọ̀ yín gbogbo ibi tẹ́ ń sápamọ́ sí fi ṣe dáadáa àbí ibi tẹ́ ń sápamọ́ sí fi ṣàyídá gbogbo ẹ̀ omi ọlọ́run ọba mọ̀ kò sí ìtọ́pamọ́ sí mi ọlọ́run ọba ń tẹ́ ẹ bá wo àyà yìí nínú sọ́ràtà Muhammad ẹ rí wípé ìmọ̀ ló ṣíwájú ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ṣíwájú iṣẹ́ gbogbo ẹ̀ ló wà lẹ́kọ̀ọ́ èèyàn kọ́ bá àti nímọ̀ èèyàn sì kọ́ bá àti sọ̀rọ̀ èèyàn kọ́ bá àti ṣe dáadáa ni gbogbo ẹ̀ kò wá sí pé èèyàn kàn dìde ní gbunduku báyìí ní ọ̀wá rí gbogbo ẹ̀ ṣe la gbogbo ẹ̀ lákọ̀ lọ́lọ́run fi kọ́ ànábì wa Muhammad lànàbì fi kọ́ gbogbo àwọn sọ̀hábà làwọn sọ̀hábà náà fi kọ́ gbogbo àwọn àlẹ́ umma Islam èèyàn máa yá mi nínú Islam.

débi tá a wà tírénì ara wa nídìí iṣẹ́ náà tá a fi máa ṣe bí kò ṣe wípé bó ti wù kó wa ní í ṣe ẹni tó tọrọ sọ ẹni tí ò nímọ̀ ẹni tó mọ̀rọ̀ ẹni tí ò mọ̀rọ̀ sọ ẹni tẹ́ni ọ̀dá fọ̀rọ̀ gan gbogbo wa la fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ la fẹ́ mọ̀rọ̀ sọ àwa náà lè sọ àwa náà lè ṣe àwa náà mọ àwa náà sákéwú àwa náà mọ gbá àwa náà mọ àwo subhanallah àtúbọ̀tán ayé nu. No ànábì wa Muhammad ti na kalẹ̀ náà nínú afáfin ní bó ti lè rí orí ńlọkù láyé ń bá ká bó ti lè rí orí lókù lẹ̀dá ń bá ká bó ti tọ́ kò sí mọ́ bó ti gbà lókù bó ti gbà ọ̀hún náà ti kàṣẹ̀ ńlẹ̀ bó ti lè rí orí tá a ṣàlàyé fúnra wa yìí tá a bá wo gbogbo ìdààmú tá à ń kó sí láyé lónìí n tó dàrú ni pé àrìn lérí ìlànà tí ọlọ́run ọba là fún wa nínú alukur'an àsìrì lérí ìlànà tí anabi wa muhammad là fún wa àwa mú gbogbo nǹkan adérí ẹ̀ kodò lópin ìgbà tí a bá sì ti padà ká dá padà síbi tí ọlọ́run ṣe wí àti bí muhammad ṣe wí a máa dààmú lọ ni o kọ́lọ́n ṣàmọ̀nà èmi àti yín ẹ̀já kò nu abala nìkan tó lọ nu abala asaru li ilimi fi ziyada ti li iman erípa tí ìmà tí máa ń fúnni tí máa ń fi sára ẹni níbi iṣẹ́ àlékún ìnígbàgbọ́ fúnni erípa wo ni ìmọ̀ máa fi ń lé ìgbàgbọ́ ẹni kún ẹ jẹ́ ká lọ síbẹ̀ nínú abala míì tí ń bọ̀ wá pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ pàdé mi nínú abala ẹlẹ́ẹ̀kejì insha allah kí ọlọ́run ọba kó mú àtìlẹ́yìn bá èmi àti yín wa sallallahu ala sayyidina muhammad وعلى آله وصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين asalaamualeykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ni ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀ kété yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV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 اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ẹ̀yin ọmọ ìyá mi olùtẹ́tí gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin ẹ káàbọ̀ sórí abala ẹlẹ́ẹ̀kejì nínú ìjókòó wa yìí lórí àkọlé tá ń bá ọ̀rọ̀ ń bọ̀ nínú ẹ̀ nípa ìmánì àti ìmọ̀ àti orípa tí ìmánì àti ìmọ̀ máa ń là sínú ìgbésí ayé ẹni tó ní ìmánì tó ní mímọ̀ àbí inú àwùjọ tí wọ́n ń lo ìmánì òdodo àti ìmọ̀ òrìpa tí ìmánì àti ìmọ̀ máa ń là sínú ìgbésí ayé wọn òun ni à ń bá wá. nínú abala ẹlẹ́ẹ̀kejì yìí àwọn àkọlé tí a sọ pé a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lábẹ́ àkọlé yìí èyí tá a mọ̀nùbà nísìn ni asarul ilimi fi ziyadatil iman orípa tí ìmọ̀ téèyàn bá jó ní mímọ̀ òdodo ní máa tọ́lọ́hún ipa tí máa ń là sára onímọ̀ ni níbi máa lé ìmánì ẹ̀kún ibi tá a ti mú òun ni pé àlè ìmánu kàṣájaratin kullama rawaitaha bilima itoyib وتعهدتها بأنواع السماد الصالح نمت وترعرعت وأتت ثمارها طيبة يانعة ẹ̀rí gbàgbọ́ ó dà gẹ́gẹ́ bí igi tó wà ń dúró téèyàn lọ igi tá a lọ tá a wá ń fún un ní omi tó dáa tá a ń fún lómi tó dáa tá a sì tún wá ń fún ní grain tó dáa ẹ rí wípé igi ìnì tá a fún ní grain tá a sì ń fún lómi lásìkò déédéé yóò hù dáadáa yóò sì wá so èso tí àwọn èso náà ó gbó tí ó sì pọ́n tí ó máa ṣe wá láǹfààní tá a máa ka tá a máa jẹ. wàkùlámà mana'ataha máa hayataha wàgàzàyìtaha dọ́ọ̀rọ̀ khabisan yabisatu wàhálàkẹ́tì. béèyàn bá wá lọ́gi tó wá tí ò fún un lómi àbí ń da omi tí ò da sídìí igi níbi kó máa da omi ìtọ̀ àbomi àsídì àbomi ọṣẹ kó máa da á igi yẹn kò fún ní grain irú igi yẹn kò ní hù yóò kú yóò sì parẹ́ kò ní mèso kankan wá àpèjúwe tí mo mú wá bẹ́ẹ̀ gan-an ni ìmánì bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ gbogbo mòmìnì àbí lọ́dọ̀ gbogbo ẹ̀dá tọmọlọ́hùn ní Sayyidina Ali khalifa ẹlẹ́ẹ̀kẹrin radiyallahu ta'ala anhu ló fi sọ fún wa wípé innal imana la yabdu lam'atan bayda ó ní ìmánì tàrí ni a máa jáde gẹ́gẹ́ bíi ìmọ́lẹ̀ funfun ni ó dà ìmọ́lẹ̀ funfun ni ìmánì jẹ́ lára ẹ̀dá fàyídà amílàlà abdu sọlihat namat fàzádàtì hàtà yàbídùl kọlbù kúlò ó ní bí ẹrú bá wá ń ṣe jẹ́ dáadáa tí ń tẹ̀síwájú ìmọ́lẹ̀ ni tí ń jẹ́ ìmánì lára ẹrú ni yóò máa wá lékún yóò máa fẹ̀ sí yóò máa fẹ̀ sí títí ìmọ́lẹ̀ ni yóò wá gba gbogbo inú ọkàn ẹrú náà látòkè délẹ̀ wa iná fakọ́ làyàbùdú nọ́kítọ́tà sọ̀dá tọ́ba jẹ́ pé ẹrú ní ṣe mọ̀náfìkì ìyẹn ni pé ń fi ìwà bú ń fi pamọ́ sábẹ́nu sínú ọkàn ń wá ń ṣe bí ẹni ṣe dáadáa fáwọn èèyàn ọ́ní ẹnu ọkàn ẹ̀ lọ́hùn yóò dúdú ìmọ̀lẹ̀ ni yóò di dúdú mẹ́ ẹni. faiza ntahaka alihirmat namati wazada ti hata yasudu kọlibu kulu sayidina aliyu ni nígbà tí ẹrú ni bá bẹ̀rẹ̀ sí ṣàyídá tí ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni òkùnkùn ni dúdú ni yóò bẹ̀rẹ̀ sí máa lékún yóò máa wá fẹ̀ títí yóò kárí gbogbo ọkàn ni lọ́kàn ni ó fi di dúdú. thumma talakaw ta'ala nígbà tí Sayyidina Ali sọ gbólóhùn yìí fún àwọn sahaba njọ́ náà ó wá ka gbólóhùn ọlọ́run ọba nínú suratul mutaffifin aya kẹrìnlá níka fún wọn pé kalla bal rana ala qulubihim aya yìí pé ohun tí wọ́n gbé sọ́kàn nínú aburú àti kèfèrí ṣíṣe tọ́lọ́wọ́n ọba fi fi ẹ̀dídì di ọkàn wọn nì yóò máa wá bẹ bẹ́ẹ̀ lórí iṣẹ́ wọn bẹ́ẹ̀ títí lérí iṣẹ́ àìdáni títí fìdíjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ tí wọ́n fi jìyà ìwájú ọlọ́run ìdán ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú àwọn erépa tí ìmánì àtìmọ̀ ti máa ń là sára onímímánì òun ni ìdán كلما زاد العبد علما ازداد إيمانه بالله gbogbo ìgbà tí ẹrú kọ̀ọ̀kan bá ti ń lékún ní mímọ̀ ìmánì ẹ̀ yóò máa dẹkùn sí ni ẹjẹ́ àjọgbé yẹ̀wò nínú alukur'an nínú suratul anfal aya ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ pé innamal mu'minuna alladhina idha zukirallahu wajilat qulubuhum wa idha tuliyati alayhim ayatuhu zadatihum imana wa ala rabbihim yatawakkalun ọlọ́run ní àwọn ẹni tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn wajilat qulubuhum ọkàn wọn máa ń bẹ̀rẹ̀ sí í pẹ̀pẹ̀pẹ̀ fún bẹ̀rù ọlọ́run ni bí wọ́n bá wá ka àyà ọlọ́run bá a ṣe ń ka sétígbọ̀ ara wa yìí lẹ́gbẹ̀ẹ́ irúfẹ́ àwọn wọ̀nyí záàdàtì hùn mọ̀ ìmánà ìmánì wọn máa ń bẹ̀rẹ̀ sí lékún ìmọ̀ ń ga ni ìmọ̀ ń ga sókè ni wa ala rabbihim yatawakkalun àwọn wọ̀nyí wọn ò gbára lé nǹkankan níhìn ayé ń bí yàtọ̀ sí ọlọ́run ọba tó dá wọn. àwọn àyà pọ̀ nú alukur'an tó sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá tó wọnú suratu tawba ẹ̀ tù rí bẹ́ẹ̀ nínú àyà sanvenkat tẹ́ ẹ bá tún wọnú suratul mudathir nínú aya trente et un ẹ̀ tó rí bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ nípa lílé ìmánì kún bákan náà bẹ́ẹ̀ bá tún wọnú suratu ali imurana nítorí àsìkò aka eléyìí hun ọlọ́run fi sọ fún wa pé alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wàkọ́ọ̀lù hasibuna lọ́ọ̀hù wa ní maliwakil àwọn ẹni tí àwọn èèyàn máa dẹ́rùbà wọn nígbà míì wípé àwọn èèyàn wọ́n ń bọ̀ o wọ́n ti ṣe kí ni o wọ́n ti palẹ̀ mọ́ fún yín o ha ẹ má gbà bí o ẹ má dúró sí bí o kàkàtẹ́rù ó fi bà wọ́n zádàtìhùn ìmáàna ọlọ́run ní ìmọ̀ọ́nì wọn yóò tún ṣe kí ni yóò tún ga sí ni wípé kí ni ẹnìkan ò ní ní tó fẹ́ nìkan ṣe láyè ohun tọ́lọ́run bá ní yóò ṣe ọ́ ní yóò ṣe ọ́ ìwọ ṣe òdodo pẹ̀lú ọlọ́run ọba tó dẹ̀ kò sì wá dúró pẹ̀lú ọlọ́run èyí ìjàǹfààní fún gbogbo ẹni tí ìmọ̀ tó bá ní ìmọ̀ àtọ́lọ́run ìhun tí ìmọ̀ náà máa ń mú wá ní àlékún ìmánì bákan náà tẹ́ ẹ bá tún lọ nu suratu fatir ayat venwit ọlọ́run wọn bá tún ṣàlàyé bí ìmọ̀ ṣe máa ń lé ní kún ní ìgbàgbọ́ ló fi sọ fún wa ń bẹ̀ wípé innama yakhsha Allaha min ulama àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run jù nínú ẹ̀dá tọ́lọ́run dá sáyé nínú àwọn ẹrú ẹ̀ òun làwọn onímọ̀ èyí ìfi fún gbogbo èmi àtẹ̀yìn wípé ìmọ̀ olùmọ̀ ní bẹ̀rù ọlọ́run aláìmọ̀ kì í mọ ọlọ́run dépò pé yọ ṣàfọlọ́run tá a bá wá rí ẹni tí ń ṣe bí onímímọ̀ tí à ń pè é lónímímọ̀ tá a wá ń rí ìwà ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ẹ̀ kì í ṣe onímímọ̀ ń ṣe mọ̀nàfìkì ni ń ṣàfihàn sáwọn èèyàn bí onímímọ̀ ni ojúlówó aláìmọ̀kan pọ́nbélé ni gbogbo ẹni tó máa jẹ́ onímọ̀ òdodo alukurani ló sọ bẹ́ẹ̀ o ó ní innama yakhshallaha min ibadihil ulama ìdáni báwo láwa pe ẹni tó ń pè rẹ̀ lónímímọ̀ táyé ń pè lónímímọ̀ tí wọ́n ń wà tí ọlọ́run ọba òfẹ́ báwo láṣẹ wá pè lónímímọ̀ màkúlà kọ̀bálà káyìmù báyìí ẹ̀yọ́ ọmọ ìyá mi nítorí àsìkò ẹja tó lọ́nà abala míì nínú àwọn ohun tá a fẹ́ gbé yẹ̀wò al-imanu wal-ilmu huma sabilu siyadati l-umma wal-kiyada ẹ wá rí ìmọ̀ yìí àti ìgbàgbọ́ yìí òun náà lójú ọ̀nà tí a fi ń já láyé òun náà lójú ọ̀nà tá a fi ń rin ayé já òun la fi ṣoríire láyé àtàlùkìyàmà bá a bá já tí wọ́n á jásíwájú òdodo ìmọ̀ ṣáájú ìgbàgbọ́ tẹ̀lé méjèèjì òun lèyàn fi ń darí ìjọ òun náà lèyàn sì fi ń darí ayé ẹni tó bá wá dá ọlọ́run ọba mọ̀ tó sì dá òjíṣẹ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó dá a mọ̀ qad haza izza dúníyà wal akhirah eléyìí ó ti kó gbogbo ohun tí ń jẹ́ ìyà ayé àti tàlìkíyàmù ó ti kó dání wànálà dàrájàtì lùlà eléyìí sì ti rí ipò tó ga jù lọ́dọ̀ ọlọ́run ọba wàhádà mi barakatili ilim èyí oore tí ń bẹ lára ìmọ̀ ni tọ́lọ́hún fi sára ìmọ̀ ni nítorí wípé ọlọ́run ọba mi ọba ọlá jaala rifata liman sa'a fi ilimi wajtahada fi tahsilihi ọlọ́run ọba mi fi àgbéga fún ẹni tí ó ń jáde tí ń wá ìmọ̀ káàkiri láti mọ ìmọ̀ ọlọ́run ó sì wá fi iyì fi kún fóńtọ̀hún gbogbo ògbà téèyàn bá ti ń gbìyànjú láti máa wá ìmọ̀ láti kó ìmọ̀ jọ ọlọ́run ọba ọlọ́run ní òun ó máa daṣọ yìí aṣọ àgbéga bóńtọ̀hún ni lọ́lọ́run ọba fi pèpè lọ sí di wíwá mà nínú Suratul Mujadala àyà kọkànlá nípò tọ́lọ́run ọba fún àwọn onímọ̀ ló fi sọ fún wa wípé yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajati ọlọ́run ní àwọn ẹni tí wọ́n gbé mi ọlọ́run ọba gbọ́ nínú ẹ̀yìn ẹrú mi ẹni àgbéga ni wọ́n máa jẹ́ wọn ò ní jẹ́ ní ìrẹ̀lẹ̀ láyé báwọn bá ti ń ga pẹ̀lú ìgbàgbọ́ walladhina utul ilma àwọn ẹni tá a wá fún ní mímọ̀ tí wọ́n jólùmọ̀ nú yín kọ́ àwọn eléyìí ni kí ni àwọn ni darajat ipò tí wọ́n tún wá ṣe kí ni yóò ga ju tàwọn ẹni tí wọ́n jọ ní ìmánì lásán lọ tí wọ́n ní mọ̀ lọ. èyí ẹ̀kọ́ ńlá mà ní fún èmi àti ìwọ ọmọ ìyá mi ìwọ tó mọ àwọn àfa sí tó mọ àwọn olùmọ̀ àwọn onímọ̀ tó mọ wọn sí nǹkan tó ń fa àwọn olùmọ̀ ṣe yẹ̀yẹ́ tẹni kí ni wọ́n ẹlòmí ọ̀yanu gbàgà yẹni ẹ eléyìí ọmọ kankan ah, subhanallah láwọn ìtọ́lọ́wọ́n ọba pọ́nlé ẹ̀gbọ́n tá a fọ ọ̀jọ̀gbọ́n sọ ni ó ní kọ̀díṣà ráfàláhù ahalali ilimi waftaharu li anahum umana ulọhi fili umami ọlọ́wọ́n ọba ó pọ́n àwọn onímọ̀ lé láàrin gbogbo ẹ̀dá tó dá ó sì ṣe wọ́n lẹ́ni ìyanràn ó ṣe wọ́n lẹ́ni àgbéga ó ṣe wọ́n lẹ́ni ìbùkún ọlọ́run fún rẹ̀ ló daṣọ ìbò mọ̀ gbogbo ẹni tó bá ti wá rìn nínú ojú ọ̀nà ìwà mọ̀ tó gbére ẹ̀ fún mọ̀ ọlọ́run ọba wa gbé ẹ̀wù ìwọ́ níhìn ayé bọ́ba tó bọ́ sálì kìámọ̀ náà yóò tún máa jẹ́ ní àgbéga ni òun làlùkùránì sọ fún wa ìlọ́ka suratul mujadala àyà kọkànlá yìí kọ́ wa pe ọpọlọ ẹ wálẹ̀ tírí kó pe ọpọlọ ẹ wálẹ̀ dáadáa kó ronú sí i kó gbọ́ yé kẹjáwọ́ ń bi máa fàbùkù káwọn àfa kì í wá ṣe yẹn nìkan ẹ wá nabi Ibrahim aleyhi salam ẹ lọ wo ní Suratul An'am aya kàtúrùfẹ̀ntúwà kí lọ́lọ́wọ́n bá fi gbé ànábì Ibrahim lékè gbogbo àwọn ìjọ ẹ̀ ìmọ̀ ẹ gbọ́ ni tọ́lọ́hún sọ fún wa pé wàtílíkà hujjatuna àtẹ́yìnà Ibrahim على قومه نرفع الدرجات من نشاء إن ربك حكيم عليم ìmọ̀lọ́lọ́wọ́n ọba fi gbé anabi Ibrahim ló fi gbé e lékè ló fi ṣe é lẹ́ni àpọ́nlé ló fi borí gbogbo àwọn ìjọ ẹ̀ kèfèrí. ọmọ ìyá mi nínú Islam kò tán síbẹ̀ o lọ́ọ́ mọ̀ dájú pé imanu sẹ̀bílù rẹ́fọ́ fi dúnìyà ìmọ̀lọ́hún lọ́kan ìmọ̀lọ́hún lọ́kan ṣoṣo ìjú gbogbo ayé àti gbogbo ohun tá à ń ṣe láyé lẹ̀ fún ọlọ́run ọba òun lọ́nà ṣoríire o láyé àti ní alikiyama àlè ìzàtò wàlẹ̀ òlùwù ìnàmà húmà lè àhàlẹ̀ ìmán ẹ lọ́ mọ̀ láti sìn lọ wípé gbogbo ohun tí ń jẹ́ yìí gbogbo ohun tí ń jágbéga láyé àwọn onímọ̀ọ́nì ló ẹnìkan ò àwọn onímọ̀ọ́nì ló àwọn ọlọ́run fún torí wípé ìmánì yìí lọ́lọ́run fi gbé gbogbo àwọn òjíṣẹ́ pátá látòrí ànábì nuha fi adórí ànábì muhammed sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run fi rán wọn jẹ́ gbogbo ẹni tó bá wá mú ìmánì nìdání tó wá fi ń ṣiṣẹ́ òun náà ní ilimun wa amalun wa hal kéèyàn ní mímọ̀ kó wá fi ṣiṣẹ́ ṣe kó o sì wá ní gbólóhùn tó dáa lẹ́nu pẹ̀lú ẹ̀ kọ́ ọ mọ̀ wípé olú ẹ ti kó ayé jọ ó sì máa jẹ́ ni àgbéga ni ò ní jẹ́ ni rẹ̀lẹ̀ ẹ lọ wo nu surat ali imran bákan náà aya cent trente neuf gbogbo ẹni tó bá ní mọ́nì tí fi ṣiṣẹ́ ṣe tó dúró déédéé àdéhùn ọlọ́run ọba ọlọ́run fi aya yẹn aya cent neuf nínú surat ali imran ọlọ́run fi ṣàdéhùn fún wọn kí lọ́lọ́run wí ọlọ́run ń sọ fún wa ń bẹ̀ wípé wa antum la a'launa aya santra nef nínú ali imran wa antum la'alawna in kuntum mu'minin ọlọ́run ní ẹ̀yin lẹ́ẹ̀máa jẹ́ ní àgbéga ẹni gíga lópin ìgbà tí ẹ bá ti gbẹ̀mí ọlọ́run ọba gbọ́ tẹ́ ẹ kó nínú olùgbàgbọ́ òdodo tí mọ́nìyàn bá ti kó bẹ́ẹ̀ ẹ máa ga ni o ìwọ ọmọ ayá mi nínú islam ọdọ ọwọ́ èmi àti rẹ kọjá ká tún ìmánì wá ṣe. kọ́lọ́n kó tún wa ṣe kò tán síbẹ̀ bó o bá fẹ́ jẹ́ ni iyì tó o fẹ́ jẹ́ ni àgbéga tó o fẹ́ jẹ́ aláṣeyọrí tó o fẹ́ jẹ́ ni àpéwò táyé máa péwò ẹ káyé sì máa dẹnu re kọ ẹ ìmọ̀ nìyí náà ni kò tọ́jú lọ́wọ́ nu suratul munafikun ayé ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run tó ṣàlàyé ẹ síbẹ̀ fún mi àti rẹ̀ kí lọ́lọ́run sọ fún mi pẹ̀lú ẹ̀ ọlọ́run ní walillahi li'izzatu walirasulihi walilmuminina walakinna limunafikina la ya'lamun walakinna limunafikina la ya'lamun walillahi li'izzatu ọlọ́run ní iyì àgbéga àṣeyọrí kájẹ́ ni àpéwò kájẹ́ ni tẹ́nu rí ọmọ adarí sí èmi ọlọ́run ni mo ní wálé rọ̀súlì yìí kí òjíṣẹ́ èmi ọlọ́run tí ń jẹ́ Muhammad ni wálé mùmínín ọlọ́run ọ̀yọ́ èmi àti ìwọ bẹ́ẹ̀ o tí ìmọ̀nì wa bá da tá a bá tọ́jú ìmọ̀nì wa àti wọnú sáfù yìí o ọlọ́run ní bá aṣọ yìí lára mi kò sí níbọ̀ lára tìrẹ náà tó ń gbọ́ mi àmọ́ jẹ́ ká tún ìmọ̀nì wa ṣe ọlọ́ni wálé ni mùmínín wàlákin nàlí munafikin àmọ́ àwọn alágàbàǹgebè àwọn tí wọ́n máa ń gbé iṣẹ́ ibi kèfèrí pamọ́ sínú tí wọ́n máa ṣàfihàn wípé àwọn mùmínín làwọn àwọn ń ṣe tọ́lọ́hún àwọn ń ṣe tọ́lọ́hún láyà alábù ni wọn ò ní ọlọ́run ní wọn ò mọ̀ nípa ẹ̀ wọn ò mọ̀ wọn ò ríran rí bẹ́ẹ̀ wọn ò mọ̀ nípa wọn tara àwọn ni ọlọ́mọ kéèyàn tó máa wá níṣẹ́gun lórí gbogbo ìṣòro tó bá kojú ẹ̀ láyé inú èrè ìgbàgbọ́ ló wà béèyàn bá ti jó nígbàgbọ́ òdodo kò sí ohun tí ó borí ẹ̀ jẹ́ n tètè já ẹ síbẹ̀ yẹn lọ́wọ́ nu suratu Rome aya karanset suratu Rome aya karanset ọlọ́run ọba ń sọ ń bẹ̀ wípé wàkánà hakọ́n alayna nasrul mu'minin ọlọ́run ni ó ti di dandan òun ṣe lọ́ranyàn lórí tòun ọlọ́run wípé kóun máa ran gbogbo ẹni tó bá gbọ́ òun ọwọ́ làwọn bá gbọ́ lọ́wọ́ kóun fún wọn níṣẹ́gun pé nǹkan kan ò ní borí wọn. jama ọ̀tọ̀ làdánwò bọ́lọ́run bá gbàdánwò dé bẹ̀rù o bí mọ́nì bá mì lára ẹrú ẹrú òròǹgbòhùn fẹ́ parẹ́ sínú àdánwò ni láà tó àfi tí mọ́nì ọba dúró déédéé tó ọba ní mọ́nì ó borí àdánwò yẹn pẹ̀lú ògùn ọlọ́run àdéhùn ọlọ́run ni lọ́wọ́ ní suratu Rum aya karansẹ́t àwọn àṣírí ìmánì ipa ipò tí máa ń fúnyàn téèyàn máa fi ń ṣe rírì ayé àti tàlìkíyàmọ̀ òun tí òun la mú wá sí tìbò ara wa yìí gẹ́gẹ́ báyìí sọ fúnra wa pé kájọ gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run àti tànábì kọ̀tán sí tayé tayé là ń sọ lọ́hùn tábà tó wá dégbà àlìkíyàmọ̀ nǹkan pabambarì tó wá ń bẹ lálìkíyàmọ̀ fún wa. ẹ lọ wọnú suratu tauba aya sonduz ẹ tún lọ wọnú suratu libayina aya wheat ọlọ́run ọba tún ṣàlàyé ìjọ ọ̀gbẹ́ni alìkìyàmọ̀ pé gbogbo ẹni tó bá gbọ́ náà wọn bá gbọ́ láyé ń bí àwọn lẹni tí wọ́n fẹ́ wà nínú ọgbà àlìjẹ́nà lálìkìyàmọ̀ ó ní wa'adallahu lilmu'minina walmu'minati jannati tajri min tahtiha al-anharu khalidina fiha wa masakina tayyibatan fi jannati adnin wàrídìwánu minallahi akibaru dhalika huwa alifawzul azim ọ̀kanu nínú suratu tawba ó ti sọ fún wa nínú bàyí náà wípé innal ladhina amanu wa amilu salihat ulaika humu khayrul bariyah jazauhum inda rabbihim jannatu adni tajri min tahtiha al-anharu khalidina fiha abada rọ̀díyàlọ́hù ánihùn wàrọ́dú ánihùn dàlíkàlímánì àṣìyàrọ̀bà Allah ẹ wo gbogbo àlàyé tọ́lọ́hún ṣe ń bí ọ̀rọ̀ àlìkìyàmọ̀ ni fún gbogbo ẹni tó gbọ́ lọ́hún gbọ́ láyé ó ní àwọn ẹlẹ́ni tí wọ́n jẹ́yàn rẹ̀ láyé nínú suratul bayyina tọ́ba wa dàlìkìyàmọ̀ àlìjánná onídẹ̀ra lòun fẹ́ fi ṣe ibùsọ̀kalẹ̀ wọn òun ọlọ́run wọn àyọnu sí wọn àwọn náà tó wọn àyọnu sí wọn tó wọn ọlọ́run ọba ṣe fún wọn ọlọ́run lóhun òní ṣe fẹ́yàn kan o liman khashiya rabbahu ẹni tó páyà ọlọ́run ọba ni o tàwa lẹni tí ń páyà ọlọ́run innama yakhsha Allaha min ibadihil ulama ẹni tó ń nímọ̀ ní bẹ̀rù ọlọ́run ọba o ọmọ ìyá mi kò tètè ya mọ̀ èyí tó fẹ́ ṣe ń bẹ̀. ẹ já lọ sínú pọ́ǹtì ẹlẹ́ẹ̀ka nínú àkọlé yìí àlè ìlímù wàlè ìmánu sẹ̀bílù sàádàtì fi dúnìyà wàlè àhìrà òun ni ìmà àti ìgbàgbọ́ òun náà lójú ọ̀nà tá a fi ṣoríire láyé àtàlìkìyàmà kẹ́yìfàlà báwo lèèyàn ṣe jẹ́ báwo lèèyàn ṣe oníṣoríire láyé àtàlìkìyàmà nígbà tó bá nígbàgbọ́ tó sì ní ìmà ẹ̀yọ́ ọmọ ayá mi nínú ẹ̀sìn Islam. كيف يدل wa qad tamassaka bil wahyi allazi ja'alahu Allahu ta'ala hidayatan li jami'in nas báwo lèèyàn ò ṣoníṣoríire láyé àti nálìkìyàmọ̀ nígbà tó bá ní ìmọ̀ tó sì nígbàgbọ́ lópin ìgbà tó ti gbé tó ti gbá àlùkùránì tí ń jọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run fi ṣe ìmọ̀nà fún gbogbo ẹ̀dá tó dá níhìn ayé tó ti gbá mú tí ò fi lẹ̀ ọ̀nà ìdá tí wọ́n á gbà fi ṣe ibú kéyìfà yashkọ wàkọ̀dẹ̀ amila bi ilmihi báwo ni èèyàn ṣe wá sórí ibú lópin ìgbà tó ti fi ìmọ̀ ẹ̀ fi ṣiṣẹ́ dáadáa sójú ọ̀nà ọlọ́run tó sì fi ṣàǹfààní fáwọn èèyàn ẹ̀gbọ́n tọ́lọ́wọ́n ọba sọ ni nínú sóràtútọ́ ha aya 123 ọlọ́run ní fa ìmáyà àti yánákùn mi ní hùdá fàmà tẹ́bi àhùdá yìíyà fàlàyé dídú wà láyé ṣìkọ́ gbogbo ògbà tí èmi ọlọ́run bá ti fi ìmọ̀nà èmi ọlọ́run ọba bá mu wá fún yín ẹni tó bá ti lè tẹ̀lé ìlànà èmi ọlọ́run kò ní í sọnù lọ́nà èmi ọlọ́run kò sì ní í ṣe rí ibú ẹni tó bá wá ní ìmánì tó sì gba ọlọ́run ọba tó sì nímọ̀ tí ń fi máa lo ìmánì ẹ̀ báwo ni yóò ṣe wá sọnù báwo ni yóò ṣe orí ibu ẹ̀rí pé oríire ti ló ń tọ̀hún ó ti di tó ń tọ̀hún ọlọ́run má ṣàì ṣe oríire ní tèmi àti yín ìwọ̀nba díẹ̀ tọ́lọ́run fún wa ní yìí náà ọlọ́run má gbà kó lọ́dọ̀ wa ṣàlékún ẹ̀ fún wa kọ̀tán síbẹ̀ gbogbo ẹni tó bá ń lo ìmọ̀ pẹ̀lú ìmánì sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run tó gbọ́ ọ̀rọ̀ wọn sọ́wọ́ ó tún gbà dání ọlọ́run ní ètò ọ̀rọ̀ wọn láyé àtìgbà tí wọn ò tún ní sí láyé àti gbogbo ohun tí wọ́n ń ṣe láyé ìkáwọ́ tòun ọlọ́run òun gbà dání òun pro engagement wọn òun engagé ọ̀rọ̀ wọn. ẹ̀gbọ́n tó ọlọ́run sọ fún èmi àti yín nínú suratul Nahl aya quatre aya quatre vingt dix lọ́ọ́ ronú sí aya yẹn dáadáa kí lọ́lọ́run bá sọ mbẹ́ ó ní mani amila saliha min dhakari aw untha wa huwa mu'min falanuhiyannahu hayatan tayyiba walanajiziyannahum bi ahsani ma kanu ya'malun ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe dáadáa lọ́kùnrin àbí lóbìnrin tó sì tún jẹ́ olùgbàgbọ́ òdodo tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní falanuhiyannahu hayatan tayyiba ọlọ́run ní nílé ayé ń bí òun ó fún níṣẹ́ mi tó dáa lò lọ́ọ̀lù ayé dáadáa bọ́bá tó dá alìkìyàmà òun ó tún wá fún un ní èyí tó tún wá dá níṣẹ́ mi tó dáa ju èyí tó lò láyé òun ó tún wá fi pààrọ̀ òun ó tún wá fi ṣẹ̀san fún un báyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àníri kọ́pọ̀ jù báyìí lọ lónìí àtèmi àtiyín ọlọ́run kò ṣe wá lólùgbàgbọ́ òdodo ìmà. La á máa wá nímọ̀ tó jẹ́ mọ̀ tí ó ṣe wá láǹfààní kọ́lọ̀ ń kó fún wa lẹ́yìn mímọ̀ á wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó dáa ní ọ̀rọ̀ tọ́lọ́hún fẹ́ tó yọ́nú sí pé ká máa sọ lẹ́yìn náà á wá ṣiṣẹ́ tó dáa tọ́lọ́hún fẹ́ tó yọ́nú sí pé ká máa ṣe bọ́lọ́hún ṣe tó fún wa láyé nìyẹn béèyàn bá wá ní àwọn béèyàn bá rìn lérí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́lọ́hún ọba là fún wa yìí ìgbà náà ni ìmánì àtìmọ̀ yóò lapa dáadáa sínú ìgbésí ayé èèyàn òun nìkan ni àbínú àwùjọ ni ọlọ́run kó dákun afọlá ọ̀kan ṣoṣo rẹ̀ fi bẹ́ẹ̀ ọlọ́run dákun jẹ́ kí mọ̀ kó lapare àti ìmánì jọ lapare sínú ìgbésí ayé wa sínú àwùjọ wa sínú ẹbí wa ọlá títóbi ọlọ́run ọba ìlú wa Benin ọlọ́run má bàa jẹ́ mọ́ wa lọ́wọ́ ìwọ ọlọ́run dákun tún ìmánì wa ṣe tún ìmọ̀ wa ṣe tún gbàgbọ́ wa ṣe fún wa ọlá títóbi ọlọ́run lẹ́ẹ̀kan sí i iléeṣẹ́ Sunna TV ọlọ́run má jẹ́ ó jóná má jẹ́ ó bàjẹ́ gbogbo ìnáwó tí wọ́n ń ṣe ń bẹ́ àtàtúnṣe tí wọ́n ń ṣe ń bẹ́ ọlọ́run dákun àṣírí bíbò má bá a ṣe àlékún ẹ̀ fún wọn gbogbo àwọn tí wọ́n ń gbowó yìí kalẹ̀ láwọn ọmọ bàbá wa alhaji sefu saka látòrí ẹni tó ti bẹ̀rẹ̀ fi dórí ẹni tó parí sínú yín àtọkùnrin àtobìnrin má jẹ́ ráre kú láyé wàlá tóbi ọlọ́run ọlọ́run dákun májà pàdánù ẹ̀ níhìn ayé àtàlùkìyàmà ọlá ìtòbí ọlọ́run gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ń bí ṣàlékún àlùbáríkà fún yín ṣàlékún lọ́síwájú fún yín gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa tẹ́ náwó tẹ́ kọ̀kọ̀ àti ní gbangba tẹ́ fi ń gbọ́rọ̀ ọlọ́run àṣírí yan ma bo olohun fa albarika si ṣe se yín o iru oda fún gbogbo wa o ayé wa dal kiyama wa da o rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله أكبر الله أكبر الله أكبر لا